ìrírí oríṣiríṣi. bẹ́ẹ̀ lóko àfẹnitórí bá kú. bá dẹ̀ gbó títí títí yóò rọ kẹrẹ tó sùn gbé. mẹ́wọ́n ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run o. ìrírí oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ o. ẹ̀bẹ̀ ní kábẹ́ òṣà òkè kájàlú ibi kó má ṣe e, ṣẹlẹ̀ nílé wa. bí wọ́n pín ní tẹ́tẹ́ kọ́bọ̀ kò níyẹ̀ wá ibi kò ní wọlé wa. I'll answer, I'll answer that question. Um, I'll answer you. I am plus one today. I'm plus one today. I'm plus one today, my people. I am plus one today. I'm happy. I'm happy. I'm happy. So happy. Thank you. All Happy for you, man. Thank you. So happy. So happy for you. Me, Moguma, meet up Thank you. Oh, thank you so much. Thank you. Ah, thank you so much. Out of a million. Ah, I appreciate. I really appreciate. Thank you so ah, much. For sure. Ami, Ami, Ami, you're sharing. That's how a selfie, right? no, I'm not a preacher person. No, no, no. It doesn't matter. It's your day anyway, so. For real? Okay. Um. Oh, this looks nice. Yeah. Oh yeah. <laughs> yeah thank you thank you yes, brother. thank you thank you ẹjọ títí bá ń wá please tó sọ́ọ̀tì you. ń fún ní drink kó jẹ́ kó wà òkè ẹ̀ àwọn ṣe gan thank you thank you so much aunty i am so grateful thank you for coming. up, please. She's still not picking. Okay. Alright, I'll just try. I'll try and call her back. time I will always outsmart you ebi ti dàgbàdo onugo o ti dà òmọ́jú fẹ́ dìyẹ ọkùnrin bá dánwó ẹ̀wò wọ́n jẹ́ lọ ágbé ìta sí ìwé obìnrin atẹ̀yìntọ̀ lásánlásán. Ah! táyì bọ̀ kìkì ah! ah! eh! ẹni ti sọ ní máa sí orí ẹ. ìwọ ni ìbọn ìwọ ni ìbọn lẹnu wẹrẹ sọhún. Ah, Ah, ọ́fíìsà àní àgbọ̀wé kókó ṣe wá bíbá yìí. sábà olówó. ẹsẹ̀ fúlàní máa mú sẹ́lẹ̀ fún yìí. Babe, you saved my life again. What can I do without you? Oh. Who is it? His sister. Huh? coming. I'm coming. Mo ti gbọ́, mo Let's get to work. Let's go! Yeah. I hope I hope I hope ẹ ẹ jọ àárín. We just stay here and wait for them. Come on, oh my God, Thank you. wow. Beautiful. <laughs> Thank you. Oh, so beautiful. Ẹ ṣé, ẹ Well. mo fi ń pé ẹni wa mọ́ ni ṣá. ah sis we are so sorry ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ni pé asáré tidy up loose end kan ló jẹ́ ká pẹ́ kó very very sorry. Mm-hmm. <laughs> as for me very one month mo ṣe wà because as you can see i'm tired. yeah i can see. bọ̀ ẹ̀yin girls ẹ ní láti máa ní time fúnra yín o cause ẹ̀mí ṣẹ́gun jẹ̀mí èèyàn lọ o. Mm. Anyway, let's go in. Let's go in. Come, come, come, come. Thank you. <laughs> Oh, baby. You okay? Yeah, absolutely. Yeah, I'll be right yes. back. Yeah? ¿eh? All right, no problem. That's what my way. But hope you guys are having fun. Thank you. Thank you so much. Ah, àwọn àlejò láre. Àwọn àlejò láre. Thank you so much. Thank you for coming. Ah, mi mọ̀ pé màá mú ìkẹ́ o. Thank you so much. I really appreciate it. Ẹ ṣé gan. Ẹ pẹ̀lẹ́ out of your busy schedule you're here. Thank you. Thank you. Mo fi party miss nǹkan tó pọ̀. Uh, well, uh, it really means a lot. Um, but um, bigger for lọ lókè. Uh, let me take you upstairs. Kẹ́ lọ meet àwọn àlejò mi. Hope you guys are having fun. Ṣé mo kó yìí máa drive pẹ̀lú tó mú tójú ẹ̀ pọ́n tójú ẹ̀ pọ́n? Wọ́n máa gbé wá. babe. Babe. Bánkọ́lé. O ah, ṣe wá tó síbí báyìí. Ọjọ́ ayọ̀ mi ló jẹ́. Ọjọ́ ìbí mi ò. Táráyé mi yọ̀. Ọjọ́ ìbí mi kò ní dọ̀dọ̀ ìbànújẹ́. ọjà ibi ni o táráyé wà ń bá mi kò ní dọ̀dọ̀ ìbànújẹ́. kí wọ́n wá ṣe ojúṣe mi o. I don't know why ẹ mọ sunkún wọn lágbára Ọlọ́run lágbára Ọlọ́run ọwọ́ ọlọ́pàá máa tẹ àwọn tó ṣekú pọkọ yín. ẹ má sunkún orí ẹ jọ ẹ má madam ẹ kú ọ̀rọ̀ wọn I am very sorry for your loss. Accept my condolences. Ọlọ́run jẹ́ ká rí olóògùn um, I know you're bereaved right now eh, mi ò mọ̀ bóyá ẹ strength láti dáhùn àwọn ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín regarding your husband's death. oh, okay. Oh. Um. ọkọ mi ọkọ mi ò gé pa wàhálà ọkọ mi dọ̀rọ̀ ilé ìwọ̀ ọkọ pa mi lọ́kọ. it's okay it's okay calm down. ẹ̀nà ọ̀dọ̀dọ̀ àti wọ́n sún èmi ni mo sùn rẹ̀ kú tí mo ṣe wá pàdé ṣíṣe láwọn ẹni lórí ẹni. Ah, ah. Oh, I'm only holding us now. I could be password me. and then wọ́n fẹ́ béèrè mà ṣé wọ́n jálẹ̀kùn wọn oh, no there was no sign of any forced entry My ear ilẹ̀kùn yẹn wà intact. ṣe bẹ́ẹ̀ náà rí lẹ́kùn ìgbà tẹ wọlé kò sí pé wọ́n jálẹ̀kùn. àmọ́ àwa náà ti rí already Two ẹ̀ mú yín there was no forceful entry. uh, calm down. okay ṣé ẹ ṣì lè rántí àwọn faces tó wá sí pàtí and kó jẹ́ kí n ṣì lè rántí kankan mu wọn I can still remember them. Is there any pictures like ṣé wọ́n ẹ̀yà pictures àwọn èèyàn tó dáa máa. Yeah, I got pictures on my phone. I got pictures here. Yeah. Oh, cool. Uh, um, auntie, another question. Mo fẹ́ bẹ̀rẹ̀ pé I hope you have those pictures on your phone. Yeah. Oh, cool. That's nice. Ẹ dákun, ẹ̀yin ọlọ́pàá, ẹ ṣiṣẹ́ yín bí iṣẹ́ o. Ẹ jẹ́ kí ẹ̀kọ́ kó fojú mímu o. Ẹ dákun. Iṣẹ́ wa bí iṣẹ́, ẹ ṣe gọ̀ǹbẹ̀ ṣe rán wa létí. Uh, yes sir, yes sir. Mo ti designate one of our best officer láti lọ investigate uh, matter yẹn sir. Oh yes sir. There's no problem sir. I, I will surely get back to you, sir. As soon as possible, sir. There is no problem. Okay, sir. Okay. Okay. Uh, bí tí mo rán yín lọ́kọ́, investigations tí mo ní kí n dá ṣe. Ẹ a ti lọ síbẹ̀ so a ti ṣe one or two things then a ti bèrè list àwọn guests wá sí event yẹn so we are going to start our job from there. Okay. Okay. Um, that's no problem. Um, Bolo, you say uh, the rules of our uh, profession kò ní aláwẹ̀ láti lè lead uh, because nítorí bó ṣe relate mọ́ olóògbé because of this uh, màá fẹ́ kí Dára lead the yẹn though mi ò ní stop from the team wàá sì jẹ́ ara team yẹn but you won't just be the leader here anymore. Um, gbogbo um, alamọ̀ pé you are a very smart and good officer but nítorí nǹkan tó ṣẹlẹ̀ eh, ló ṣe nílé lédò wọn I'm so sorry. Uh, eh, Daramola, so you have to continue from where she stopped. All Hmm? Yes, sir. So, and I want you to Uh, to be very quick about the investigation. Hmm? Yes, sir. Okay. Yes, sir. Um, no Um, sir, mo fi ń dá yín lójú wípé mi ò ní disappoint yín. Èmi àti Bólú náà a ṣe máa ṣiṣẹ́ náà láti bring èèyàn tó ṣiṣẹ́ burúkú ètò justice. Okay. Yes, um, no problem. You can go back to your seat. Yeah, yes, sir. Mo promise yín pé mo ò ní jẹ́ kí ablation mi kó affect investigation That's good of you. Okay, go back to your seat. Yes. kéèsì Actually, mo the right time láti sọ fún no, baby. You see this very case. Ọ̀gá mi gbọ̀ngàn àwọn náà hand over fún mi. Kí ni ìtumọ̀ to tó ń sọ náà? Ṣé o gbọ́ nǹkan tó ń sọ ṣáá? because tí nǹkan tó ń sọ tó bá yé wọ fúnra rẹ ò ní jẹ́ kó jáde lẹ́nu ẹ̀. What are you saying? Have you forgotten your promise to me? Have you? Oh, and just in case tó bá jẹ́ kó ti gbàgbé, I will remind you. Hmm? You promised me that tẹ́ bá ti apprehend Palmer, èmi àti ẹ̀ máa ṣe introduction wa now. Now unto the dark case me, you're facing and devoting your time to another case. Babe, I'm sorry má bínú wọ́n lọ mọ̀ pé mi ò lè kọ́ṣẹ́ sọ̀gá mi lọ́wọ́ wọ́n náà mọ̀ I am sorry okay baby you know what see I promise you this time around that after this very case mo lè gba any other one títí a máa fi ṣe introduction wa ọkọ mi. Oh God. That's what you keep saying all the time. You keep saying that all the time. Why? You don't have to be like this. John. Come call John. Please, baby, please. I'm sorry. This is not about me alone. I'm sorry. Please, please, please. Smile. <laughs> Smile now, baby. I'm sorry. It's gone now. Okay. Babe, do you know that um, I'm worried? so much. Why? Baby, you see this very case. What tricky, kind of. I'm already exhausted. Gbogbo àwọn suspects oh. Uh, I'm sorry. I'm tired. Mo mú lọ́kọ̀ Olympics now, ah. Wọ́n pa for me. Eh? Of course I'm stronger than you. You're strong? Yeah. You're strong. Prove to me that you're strong. Yeah, baby, I'm calling Let's Oh, thank you. Ah, you. Ah. mo dé wọ ẹ gan. Ah, àbájú mo fẹ́ fúlẹ̀ o. kí ló wá wá. Yeah. Okumi <laughs> Akaji, mm-hmm. Omwaji Furushiri, mm. Ajilala Eshu. Àfi dojú ọjọ́ dán lára bí ìgbín. Happy birthday my darling husband. Thank you. I love you so much baby. Thank you my love. <laughs> Thank you so much. You know what? tí n bá tún mi wá mm-hmm. ìwọ ni màá tún fẹ́. <laughs> of course tèmi gan bá tún ayé mi wá I want to be your darling wife. I mean I'm treating you right. <laughs> <laughs> yeah baby yeah yeah yeah baby. ọgbọ́n mi jẹ́ lójú mi o ọkàn mi gbọgbẹ́ mo rẹ́ ní rẹ̀ mi lẹ́kùn ìfẹ́ mi ti lọ mo rántí bá ti ṣe nígbà yẹn ìfẹ́ ọkàn mi ti lọ ta ni yóò ṣẹ́ ni kejì mi o ẹni tí mo fọkàn tán ẹni tí mo fẹ́ dénúdénú ẹni tó múnú mi dùn kí ló dé yé kí ló dé tó fi mí sílẹ̀ lọ kí ló dé ìrántí yìí mọ́kàn mi kọ̀gbẹ́ ìrántí. tó ṣe ni pé a ó jọ dàgbà darúgbó ìlérí tájọ ṣe ni wípé a ó jọ dàgbà dógbó ìwà ló lè tó. baby. Hmm? So when what? are we going to Dubai? Whenever we do, we are able to buy anything there. It uh-uh. Ah. is do and buy. Nǹkan <laughs> tó bá ti dùn ló wà lọ́ra ń Dubai. What's that? Iwọ ọmọdé ká máa Ah, lọ. Ah, so kí ló wá wà fún mi fún? Ẹ máa wọ ti bọ̀. Tíkẹ́ẹ̀tì ò really wọ́n Oh, Ó is lọ́sàn-án lọ́fẹ̀ẹ́ kan You come wọ́n sáré tẹ̀lé lọ. Ah, <laughs> My God, you're so funny. Wọ́n wojú yẹn oúnjẹ tí mo mọ̀ ní máa wúlò. Anna. Ah, ah. Bánkọ́lé. Ah, Anna. Bánkọ́lé. Ojú mi ò lè tàn mí jẹ. Is this you? Oh wow! Anna. <laughs> What's good? I'm fine. How are you? You're so big now. Ubedi Palash. How's life now? Fine, thank you. Ojú ẹ̀ ń dán o. Àbí busy, Mo mọ̀ pé ah, àmì méjì méjì lọ́run dáyọ̀ ní mi lè ṣe é mọ̀. Ah, èmi náà kókó ni o. Anna gbangba. How have you been? <laughs> I'm not bad, surviving. Ah, you're not looking bad. Oh, wow, thank you. You're looking great too. Thank you, Let thank you. See you. Yeah, same here. Ojú ẹ̀ ń dán o. Anna <laughs> Anna. Gàbá I took A long, long. Ọlọ́run. Ah, that's my wife. Oh, really? Just come with me and meet my wife. Oh, okay. Well, ah, ah, Anna. I was like, how do you know this? From Ghana, no, Because you are Hello. Hello, ma'am. Good afternoon. how are you? I'm fine. But Timothy could be 10 years ago. Ilé dáadé ni mo kọ́kọ́ gbé. Such a nice man. Ẹ̀hẹ̀ lóòótọ́ ọ̀dọ̀ wa ni ọkọ yín gbé. Àmọ́ wọ́n jẹ dáàdì mi lówó kó tó di yín pé wọ́n kúrò. Ah, Anna. Hmm ok màá san gbogbo ẹ lẹ́nìí. ẹ̀ẹ́ tó bá wù thank you sit down ah anna. Ah. dádì ńkọ́. Ah, dádì máa ti ṣaláìsí o. Oh. àmì o láti ti. sọ kí ló wá ṣe mí. mo wá meet pẹ̀lú èèyàn kan bíbá ẹ ni oh, ó yẹ kẹ́ni ẹgán ti dé bí mi mọ̀ wá ìtọ́ṣe tì dé. kí ni kí wọ́n fà ẹ́ everything on me whatever you want wine. <laughs> No, I, I'll, I'll take water for now. Water, okay. Uh, um, Moida, um, me, can we have water, please? So what do you do now, basically? Uh, <laughs> <laughs> What is going on here? What's going on there? Well, no, she did me right. What, what, what did you do to me? Look, Anna, stop being a child. Sorry, um, years ago the moving fi ń gbélé yìí, ojú mi the food you saw, dẹ̀ fojú sọ, mo fẹnu sọ, mo fara sọ, kan You know, but as fate we have it, destiny brought us back together well. This is an opportunity to have a taste of the sweet little thing called Anna. You know what, baby? You are so sweet. Bankole. Yeah. Did you rape me? Uh, má jẹ́ ká lo word rape in particular. Because mo kò tí máa bá ẹ sọ gẹ́gẹ́ bí ọkùnrin sóbìnrin, ó ṣe máa máa gbọ́n orí náà ni. Mo play a little prank on you and then uh, luck shine to me. Look babe, It is something so sweet that we shared. Excuse me, so how did you go about it? But can ni nǹkan tó share for me because we were at the bar with your wife late here. Ṣé ẹ tún ṣe bí ọmọ Excuse me please, what are you doing? What? Just... Leave me. Leave me. No, leave me, no. But, stop it. Stop it, leave me. Stop. There you go. okay, it's okay, it's fine. it's okay, it's okay, it's okay. People are making you pack. With my guys respect is this job. I know a liar when I see one. Let me tell you, only a fool or dead tó mọṣẹ́ tó ṣe olùkọ́ ló máa believe all this story What kọ́kàbọ́ story tó ń sọ fún wa bíbá she's lying I know. Ah! ẹ ti tẹ̀sí lásán nínú rẹ̀ olówó bẹ̀rù inú mi ní ilé pàtí ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ tí mo fẹ́ ìyá kú ni mo gbọ́. Listen to me. Listen to me carefully. Mr. Thomas Repe, according to your fabu, ó Mr. Thomas Repe for all dìmẹ̀ fit láti report ẹ̀ authority. o ti wá láyà o lọ sí pàtí ẹ̀ uninvited ìjọ <laughs> jẹ́ mọ̀ wípé láàrin gbogbo ẹ̀yin èèyàn tẹwà ní pàtí yẹn jọ yẹn ìwọ nìkan ló ní motive láti pa no other person but you know what by the time tí mo bá ṣetán pẹ̀lú ẹ̀ fúnra rẹ̀ báyìí ló máa pè mí sọ fún mi wípé I am ready to confess. ẹnu ẹni láàfin kan méje bó bá ń gbọ́ gbégbégbé dákun bá wọn gbé tìyẹ ní kíá ẹkún ohun ò ṣe o kò níyà ilé ẹnì kankan wá. ọjọ́ ìbí mi o ọjọ́ ayọ̀ mi ló jẹ́ ọjọ́ ìbí mi o oh. táráyé wá ń bá mi yọ̀ ọjọ́ ìbí mi o kò ní dọjọ́ ìbànújẹ́ ọjà ibi mi ò yẹ táráyé wá ń bá mi yọ̀ kò ní dọjọ́ ìbànújẹ́ kí wọ́n má ṣe fojú sunkún mi o ara ibi dákun má fi mi dá bàbá jọ̀wọ́. Baby, kí ló wá ṣe ní restroom látàárọ̀? Ah, I've been waiting. Oh, yeah. Baby, baby, what happened? Ah. Oh, baby, oh, baby, sorry. Ah. Oh my God, kí ló wá ṣẹlẹ̀? Ah, yeah. Ah, sorry, sorry, sorry. Ah, mo kí ló máa ń ṣàwọn ará òtọ́ ìgàn pàápàá i'm very sure pé wọn ò fọ thousand dada i'm sorry my god sorry sorry baby it's no so so so so oh sorry. Eh, ìjọba ń pè reception wọn fún àtẹ̀jú fọ́ọ̀tì. ẹni tí mo fọkàn tán ẹni tí mo fẹ́ dénúdénú ẹni tó múnú mi dùn kí ló dé yé kí ló dé tó fi mí sílẹ̀ lọ yé yé yé kí ló dé. ọ̀rẹ́ kéèsì ku ọkọ ẹ̀gbọ́n Bólú ó má surprise mi gan o gbogbo ọ̀rọ̀ kéèsì wọn ló ti wà lórí social media everywhere and um, mo tiẹ̀ tún gbọ́ pé wọ́n nìkan lára àwọn girlfriend ẹ̀ òun ló pa and àti ẹ̀ tí wàá gbọ́ pé ọwọ́ dẹ̀ ti bà. ta ni. <laughs> ẹni tán ní pé ó likely kan release ẹ very soon ah, ah. yes nǹkan tó dára sọ fún mi nìyẹn ó ní wọn ò ní enough evidence láti charge ẹ lọ sí court. Ah, oh. pẹ̀lú báwọn yẹn ṣe ń inú prognose pé òun ló máa pa òun ló máa pa hmm. ṣé iṣẹ́ ọlọ́pàá tíyàwó ti gan ṣe ṣé kò sú ẹ ni ṣá máa ní time fún wọn ẹjọ́ lẹ́nu ẹjọ́ lọ́la. <laughs> máa ní time níbi tí báwo ìyàwó tèmi ò sórí generalization ni gbogbo ètò ìsọyẹ o bí wọn ní time fún as for my own babe Dáramọ́lá <laughs> èmi àti ẹ máa ń sọ̀rọ̀ almost every minute i'm telling you bó ṣe wà yìí bó ṣe wà níbi iṣẹ́ nísìnyí tí mo mọ̀ tí n bá pè ó máa pè kọ́ ó wà lójú ogun tí n bá pè ó máa gbé kọ́. bọ̀ tó bá wà nílé pẹ̀lú ìwọ gan tó bá pè fún emergency á tún sọ fún ìlọ́bí iṣẹ́ ìtura ilé mi ṣe láì iṣẹ́ ọlọ́pàá i don't like it at all wọn ní time fún family wọn. ọ̀rẹ́ yín ò disturb nǹkan tó wà láàárín mi àti bébí mi our communication is steady hundred percent ní hundred tó bá hundred òun ni bó ṣe wà yẹn tí bá pè nísìn ó máa gbé kọ́ ibi iṣẹ́ ni mo mọ̀ tó wà o but ó máa gbé kọ́ mi ní máa pè. ó dà pé wóge àgbọ̀ ah. cause tó ń ṣe self defence fún ìyàwó ẹ̀ sí i don't understand. ṣé mo fẹ́ máa fún ẹ lófo. pé jẹ́ ká jẹ́ ká gbọ́. kò sí wàhálà ó dàbẹ́ ni pé <laughs> doubting thomas ni wọ́n ń tiẹ̀. àgùkọ àá. Ah, ah. ọlọ́pàá naija <laughs> police. ṣé mo bá fẹ́ máa fún ẹ lófo ní báyìí. èmi ò lè fẹ́ ìyàwó ọlọ́pàá o. <laughs> fọlọ́pàá àwọn afọlọ́pàá naija wọn ní táìmù àbí. wọn ní táìmù. Hmm, ìdìbò ló ti rìn gidi. ìwà wọn báyìí ló ti ṣe rí. mi ò sọ mi ò sọ mi ò sọ fún ẹ. <laughs> Hello baby. How are you? Báwo ni? báwo ni you know what? wà ọmọ Okay, I was just missing you so I decided to call you and hear your voice yeah <laughs> okay you know what Mark pẹ́ Leo. okay now I'm gonna get you a gift and if you want to see the gift you have to come home early yeah <laughs> okay babe bye again to stop it all right man you can go back to work. love you. ó mà gbé kọ̀lẹ́ tó tọ́. tó tọ́ tó tọ́ ṣo ti rí nìsín. sọ pé mo ta tẹ́tẹ́ ni wàá ti jẹ́wọ́ mi. gidi ah, bóyá mo kú gbé lẹ́nu. Ah, ó ti léètì náà ó ṣe kí ni ẹgbẹ́ ni ọlọ́pàá ìwà ìwà ìwà ìjàre ṣé alọ́bálẹ̀ bá àná ká lọ jí o. ẹ̀sìn náà wọlé ọ̀rẹ́ èmi ò ní fọ́ ọlọ́pàá ṣá ọlọ́pàá. bolo ṣé lóòótọ́ ni rúmọ̀ tí mò ń gbọ́ pé ẹ fẹ́ fi kílà yẹn sílẹ̀. sísá mi ẹ máa calm down ẹ ẹ ní sùúrù gan ṣé rí kéèsì kò sí lọ́wọ́ mi mọ́ and mo really ní um, power kan lórí kéèsì tó wà lẹ́yìn sí but the thing is mo assure yín pé we surely get to the root of this matter. Oh, well, you better be. Yeah. Okay, Yeah, fine, but I've searched everywhere. More rí nǹkan kan náà lọ bẹ́yìn bẹ́yìn so and mo fi pé a máa boarding search wa nìyẹn. <sighs> Um, ẹ jóná tí mo bá ṣe mistake ó ti di ẹlẹ́ẹ̀kẹta ọ̀tọ̀ọ̀tọ̀ tẹ̀ fi wá search nílé yàrá. The killer is out there and you are here wasting your time. Oh! <laughs> mo mọ ọdún tẹ̀ ń dà ọdún àti ìfilẹ́dì yẹn sílẹ̀ rẹ̀ àbí. àǹtí ẹ máa ní láti calm down fún wa ni kó lè bàdá làwa náà ń ṣe we are looking for any trace of evidence to help us on this case and whatever thing tá bá ń ṣe náà àǹtí we have to be very very careful kí aláṣẹ kó má bàa kú sí ipò ìkà. jóná ta ni the evidence is clear ó sọ pé màá pa mí lọ́kọ ó lè ṣe so what else do you want. calm down hey calm down we are working on it please. okay you are not working on it i can see. kí lẹ̀ ń wá o kí lẹ̀ tún ń wá. On this? No. Let me come on the hearing again. Hold on course. Ah, dẹ̀ ní maid nílé so I don't. hold on, hold on. Egg, ẹ wo dáadáa o. Ẹ ṣọ́. No. Èmi kọ́ mo ní. You know what? Keep this. Um, Auntie, at this junction, I want my lọ so i'm very very sorry for any form of inconvenience eh, Emma má bínú sí wa tábà dẹ̀ ní ìdíyìn again Emma máa pè é. ẹ wọ ẹjọ ẹ má kí mi to tó pa ọkọ mi ni kẹ́ lọ wá ẹni tó pa know. lọ́kọ ni kẹ́ lọ wá ẹ rí wọn ẹ <sighs> ta ló tẹ wọn pa báwo ni henry gẹ ṣe jẹ́ nílé wọn. ní kọ́nà ní rírì. Why? Um, eh, sir, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ti sọ láti personal connection Bolu ó ti club judgment, judgement Sir, could you believe that Officer Bolu ó lọ attack suspect wa, ó dẹ̀ brutalize ẹ̀ sir. Bolu? Yes sir. Please get Bolu into my office right away. Right now, right now. irú nọ́sẹ̀sì ò nìyẹn. akọ. bólú kí ni gbogbo rádaràda tán ló ṣe pẹ̀lú suspect yẹn. ah sir mo kàn try láti scare ni bóyá ó máa jẹ́wọ́. you are trying to scare her trying to scare her ṣé tó bá fẹ́ scare suspect ṣé o ti sọ fún leader of the team. Eh? No, sir. No, sir. Let this be the first and the last to ma ever ṣerú nǹkan bẹ́ẹ̀ for any suspect. Huh? I'm sorry, sir. Ìjọ́ tí wíwẹ̀ bá tún ṣẹlẹ̀, máa yọ ẹ́ kò nù team tó ń ṣe investigation yìí. Oh, sir, I'm sorry, sir. Irú ò ní ṣẹlẹ̀ mọ́, I will do my job better, sir. Leave my site. Ah. ah. Mm. Officer, Joel got Damien. báwo ló ṣe máa feel tí mo bá grant any freedom. ṣé òun wáyé fẹ́ dry? well let's be serious jọ ò lè cut date ni. ṣé mo jọ aláwàdà lójú ẹ. <laughs> èmi ọmọ kò ṣe máa nì pẹ̀lú gbogbo experience tí mo ti ní àtàwọn iṣẹ́ tí mo ti ṣe kò ń ṣerú ẹ̀ ló máa máa tọ́yìn pẹ̀lú brain mi tell me ìjọ wo ni kọ́ dé mi jẹ́ kí n mọ̀ tó bá ti wá rí bẹ́ẹ̀ tó jẹ́ kó serious kí ni price freedom mi. nǹkan tó mọ̀ ń ṣe iṣẹ́ tó mọ̀ ń ṣe dáadáa náà ló fẹ́ ṣe yes why escape pẹ̀lú lady tó wà ní selby yẹn tẹ́ bá ti escape tó ti data you kill her and you kill Daramola. Your partner? Yes. And tó bá fi pé orí èyí pé o fẹ́ smart hmm, tó fail assignment mo fún ẹ I'll look for you myself and I'll kill you. Um, my drug Our officers yẹn eh, so that wà lè ní that láti bọ́ta pẹ̀lú lédè o ti ń cheat mi o. ṣé mo kí mo kó sì má sọ̀rọ̀. ajẹgbòrò ọkàn mi nìyẹn. no. Mm-hmm. àtijọ́ ìyọ̀kan náà. Yep. We're not one. Of course, yes. And two shall become one. Yes, so very soon, maybe. Do you like her? Yeah, I do. I mean, how do detect her? No? This is lovely. You call it what's office one. Yeah. And because you like it, I'll yeah. get more of it. Please do. Mm-hmm. Okay. Mm-hmm. Mm-hmm. Give me a And always before you see anything, mm. get the kiss. It's okay. We'll do it. Actually, what do you want to say? Um, Hold on. Who is that? Babe, now come on, don't pick anything. Just I beg this, you know, could affect my thing. Come on, We're having a nice time. Man. Nobody should disturb us. Baby, Come let on. Let me just speak it. Could it affect? Hold on, let me just speak. Ah, you're stubborn. Mm -mm. Hello? Yeah, yeah, I can hear you, Mungwe. Show them. Huh? How come? When? okay okay okay i'm coming to the office right away nísinsìn. kí ni kí ni kí ló ṣẹlẹ̀ sí ọkọ kù babe wọ́n ní prime suspect mi mm-hmm. àti palmer wọ́n he escape right now i need to go to the office. wait wait wait wait slow down jare kí ni kí ni túmọ̀ gbogbo yẹn now. this is not a joke. calm down what's the meaning of this. you have to go now. we have an inspection and your name. i'm on the bed now. Daramola ah, àmì kí ni ìtumọ̀ gbogbo eléyìí náà Dáramọ́lá ẹ gbà mí ṣé mo lálàá ni. Dàrọ́mọ́lá ah, ah. this is unbelievable We're here having a nice lunch. How did this happen? A criminal and a suspect. Ex from our sins at the same time. Can you just explain yourself to me? I need an explanation from you, Bolu. Hey, Bolu, drunk in my station. How come? I'm nothing, sir. I, I just want every explanation from you. Uh, I'm sorry to say this, sir. I think there is a mole in this office. Mole. Oh, okay, ṣẹ̀dá bẹ́ẹ̀ ó da gidi gan ó ti ẹ̀dá báyìí bólú ó dán kí ni gbogbo nǹkan tí mò ń dán yẹn anna ti escape lọ́dọ̀ yín báwo ni lady yẹn ṣe máa escape láàrin yín tẹ́ ẹ̀ ní mọ̀ sí ẹ́ bólú tó o lè gbàbọ̀dé fún mi èmi blood sister ẹ ah, wẹ̀ ọmọ mọ̀ pé ti da bride mi I know that for sure. ah sista mi Kini, ni. sista mi calm down ẹ máa calm down ní sùúrù we are still investigating how that girl escaped even our officers tó wà ní duty lọ́jọ́ yẹn wọ́n ṣì wà under questioning right now. Bolu ìwọ ló ń pa ìwọ ló ń pa etí gba bribe the last time tí dáhùn wá sílé mi tó ti sọ fún mi pé aláìṣẹ̀ kankan kò lè kú sípò ọkà ni mo ti ń fún wa sí yín Bolu ìwọ ìwọ. Ah, sísá mi ah, eh, ẹ má wọrí a máa mú kò síbi tí a náà lè wọ̀ lórílẹ̀‐èdè ayé a máa mú náà it's our job. ṣé ìbá ló ń gbé. compound ni mo ń gbé. God bless you jọ dá amúná kọ. wọ́n wà lójú wọ́n wà. ó wà nílé. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. kí ló kọ ẹ náà. Túndé. Túndé wà ṣeré báyìí dem bless ẹ ọmọ ológun ọlọ́run ṣe fine boy lápá hundred. tó wá kiri. ìwọ bí ọmọ yìí. mélòó la fẹ́ wí mélòó la fẹ́ kà mélòó la fẹ́ wí mélòó la ó sọ. Fuck now. Um, Inspector Damola has been killed. Yeah. How? Where? I mean, báwo ti ṣẹlẹ̀? Um, tó ṣẹlẹ̀ ni pé information yìí wà kind of sketchy right now ọ̀gá um, ló ní full details um, information yẹn lọ́wọ́. àṣenibẹ̀ nílé o àṣenibẹ̀ lóko àfẹnitórí bá kó yọ ṣóun nìkan ló lè yege Èdùmàrè dákun má jẹ́ sọ́fìn ayé ohun tá a rí tá ò mọ̀ ayé ohun tá ò mọ̀ ṣàgbà wá ohun tá a mọ̀ la mọ̀ ohun tá a mọ̀ la mọ̀. Oh, fine. Ẹ wo, ẹ jọ̀ọ́ ẹ má bínú torí Ọlọ́run mo ti délé kí n tó realize pé mo gbàgbé báàgì mi sí bíbá andara mọ́ládẹ̀ ti lọ sí ọ́fíìsì tẹ̀ because òun wà ní night shift. oh sorry for the stress pẹ̀lẹ́ pẹ̀lẹ́. <laughs> ṣe ah, sísá mi kan. ìyẹn kẹ tó bá rà kúrò àti dé dreamland ah. ó mọ̀ pé kí ìfojú ra lẹ̀ then couple with the stress ó làkọjá for the even èmi gan i want to have slept but you know um, mo ń ṣe a couple of things. okay yeah, fine. sorry oh, okay. let me get my bag okay. <laughs> yeah i have to go. yeah yeah. yeah. èmi gan <clears throat> ó yẹ kí n ti some but uh, mo ṣe zoom meeting pẹ̀lú àwọn foreign investors mm. wọn ti wọn náà pè ní the best day mi àtúndé ilẹ̀ ti ṣú náà wà tí kò ṣe pass night mi bàbí. Yeah, you are right. Oh yeah, kí n lè but money ní report kan tí mo láti draft lálẹ́. And again, I didn't come with my laptop. So. I will give you my laptop to you. That's my problem. <laughs> Just let me be going. Jẹ́ kí my máa oh, Okay. can eh, stay now. I'm going to use my laptop. Security ẹ̀ ló máa dé. Ẹ wo jẹ́ kí n máa lọ No, no. Hey kí ló ṣe ẹ ṣe bí ọmọdé hmm? ó dẹ̀ ń kọ́ òun parẹ́ ń parẹ́ ṣé mi landright look your sister is sleeping nobody is going to besides I told you ẹ eh? kò sí nǹkan tó lọ́jọ́ ọmọ ṣe hmm? mi find your boyfriend ẹ lọ jẹ́ mi your boyfriend ẹ lọ gbogbo kìnìún tó ń gbé kiri ìgbésẹ̀ àwọn ọmọ ẹ̀ mọ́ ló ṣe lọ. jẹ́ kí n máa tọ́jú ẹ̀ bí ibi tí ó yẹ sí nǹkan tó máa ṣẹlẹ̀. wọ́n á dá ìlú kí ló ṣe ẹ̀rọ ló gún àṣẹ nílé o àṣẹ lóko àfẹnitórí bá kó yọ ṣóun nìkan ló lè yege dákun má dẹ́njì sọ́fìn ayé ohun tá a rí la rí tá a mọ̀ la mọ̀ tá a mọ̀ yẹ ohun tá a mọ̀ ṣàṣàbà ohun tá a mọ̀ la mọ̀. ohun tá a mọ̀ la mọ̀. mẹ́wàá ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run o. ohun tá a rí la rí. ohun tá a rí. sítá mi mi ò mọ̀ mọ̀ self defence lásán ni. Oh, <laughs> ìwọ́n lọ́jọ́ mi wọ́n tún dá mi. um, madam ṣe rí I don't appreciate it ó yẹ kí ẹ mọ̀ pé ọ́fíìsì àwọn ọlọ́pàá lè wà ó ṣe ni láàánú pé àbúrò yín ló rán ọ̀daràn yìí kó lọ pa Anna ó dẹ̀ ti pa nítorí pé ó fẹ́ dojú ẹjọ́ rú kó má bàa fura sóun bọ̀ nítorí mo fẹ́ kẹ́yìn mọ bó ṣe ń lọ kẹ́lì mọ̀ pé àwa ọlọ́pàá dúró à ń ṣiṣẹ́ wa bó ṣe yẹ ká ṣe mo ṣe ní kan ránṣẹ́ pé yìí wọ́n ilé ìtẹ́fẹ́ máa wá ṣe é sìn ó kù díẹ̀ káàtó kọ́ mi ọ̀fíìsà dúró. Ọ̀fíìsà dúró good ẹ máa mú bólú lọ́sìn ẹ máa gba aṣọ tó wà lọ́rùn yẹn ẹ dẹ̀ máa mú ọ̀daràn yìí náà ẹ máa dá padà sínú iṣẹ́ kẹ mú bólú náà kẹ fi sínú iṣẹ́. Yeah. jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má jẹ́ kí n tún pàdánù àbúrò mi ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ọkọ̀ bá ṣẹlẹ̀ sábúrò mi ìyá mo nílé mi kan bá fọ mi tó ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́. madam ṣe rí ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ sábúrò yẹn tí n bá ní kò bá mi inú jẹ́ mo purọ́ fún yín ni ó mú èmi náà kó kó inú ìṣòro tó wà yẹn ṣùgbọ́n kí n má purọ́ fún yín ó ti kọjá agbára wa fúnra wa nítorí hmm, ẹ̀sùn tán fi kàn ẹ̀sùn tó lágbára ni mọ́dà náà fi kàn án so ìwọ̀nba làwa lè ṣe lórí ọ̀rọ̀ yìí nítorí àwọn ọ̀gá títí wa náà tó wà lókè wọ́n ti gbọ́ sí ẹ wo hmm, ìmọ̀ràn kan tí mo lè gbà yín ní pé kọlẹ̀ wá lọ́ọ̀yà a very good lawyer lọ́ọ̀yà tó sáǹdù dáadáa kẹ́dẹ̀ fi àdúrà máa tì fún un lágbára ọlọ́run bóyá a lè bọ̀ ńbẹ̀ ó ti kọjá agbára wa. bíbí o ọmọ ìṣó ń gbé ó ṣe ní ìkọ̀tẹ́lẹ̀ tún lè bá mi ṣe sí i ẹjọ́ tó yẹ káàbùrò mi ṣe òun ẹjọ́ lórí ọlọ́run. níwájú ọlọ́run àtẹ̀yàn tí nǹkan tí bá lè ṣe sọ̀rọ̀ bọ́dú bá wà máa ṣe máa ṣe ṣùgbọ́n ọmọọṣẹ́ mi ni ó ti kọjá agbára mi ni madam. ẹ̀bẹ̀ ni kábẹ́ òṣàkè kájà ìbí kó máa ṣe é ẹ̀pẹ̀lẹ́ ẹ̀pẹ̀lẹ́ ẹ̀pẹ̀lẹ́. ìwọ náà má yẹ ká rí àdánwò tó máa ju ẹ̀mí wa lọ mm, òun ni ẹ̀ ń sìn gbogbo wàhálà tó kọ́ àwọn èèyàn ẹ̀ You see, uh, I felt so bad for you. Inú mi ò dùn sí ẹ rárá àti rárá. Ìwọ tó yẹ kó jẹ́ àwòkọ́ṣe fún aráàlú. Ìwọ la wá bá nídìí ìwà ọ̀daràn. Ó ṣe mí láàánú fún ẹ. Let me tell you, ṣòro bíi gbogbo àwọn tá a máa ń tì mọ́lé tá a máa ń gbé lọ sí kọ́ tó máa ń gbàbẹ̀dẹ́ wọn ṣòro bí gbogbo wọn ló jẹ̀bi ẹ̀sùn tá a fi kàn wọ́n ni kì í ṣe gbogbo wọn ló jẹ̀bi ọ̀nà tí wọ́n fẹ́ tọ̀ yìí ni kírímínà míì fẹ́ tọ̀ tó fi bá rẹ̀ ibi tó bá rẹ̀ yẹn kí ni nǹkan tó ń gbé tó ń gbé bolú ìgbà tí nǹkan tó ṣẹlẹ̀ ṣẹlẹ̀ kí ló dé tó lè pe àwa colleagues ẹ sí àkíyèsí ká dẹ̀ ṣe normal and proper investigation about it ìta bá dẹ̀ rí i pé lóòótọ́ àti lódodo nǹkan tó ṣe bóyá bó ṣe sọ ló ṣe ṣẹlẹ̀ ìjìyẹ máa mọ níwọ̀nba èyí tó fi fẹ́ lo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí ó fẹ́ bo nǹkan tí ò yẹ kó bò wo ibi tó ti bá rẹ̀ wo nǹkan tó dì wo nǹkan tó fàṣẹ lọ́rùn sí táwọn ò lágbára láti yí padà àfi tó bá délé ẹjọ́ kò sí nǹkan táwa lè ṣe sọ̀rọ̀ tó wà lẹ́yìn àfi tó bá délé ẹjọ́ ní ìtúyẹ pé ìwọ fún rẹ mọ irú ìjìyà tó máa ń ta fún rẹ tó bá ṣerú ẹ̀ṣẹ̀ báyìí àìdáa <laughs> kan yẹgi fónítàn ọ ẹ̀wọ̀n gbére àyàfi tó bá ní lọ́ọ̀yà tó kóṣùwọ̀n tí mo dẹ̀ mọ̀ yí pé a lè díẹ̀ fúnrú lọ́ọ̀yà bẹ́ẹ̀ àfi tọ́lọ́hun tọ́lọ́hun bá wà lẹ́yìn ẹnìkan ṣoṣo ọlọ́run ò dẹ̀ ń sí lẹ́yìn alábòsí ọlọ́run ò ní sí lẹ́yìn alábòsí láéláé ìdí tó fi kó rẹ sí wàhálà yìí mo rò ó mo rò ó mi ò ríro Bólú mi ò ríro ẹ wo ó ní ìdí tí fi pé ẹ̀yin náà sì bí ìdí tí mo fi sọ pé mo fẹ́ kẹ́yin náà wà lórí ìdúró tí bá ń bá Bólú sọ̀rọ̀ mo fẹ́ kẹ́ fi titi ẹ̀ ṣe àríkọ́gbọ́n you guys have to be very very careful in your decision making so eh, eléyà jẹ́ kọfẹ́ yìí náà nǹkan tí mo ní kí n sọ fún yín jù bẹ́ẹ̀ lọ you can go return out um, sir, uh, I just have one or two to say, sir. Um, sir, mo understand pé she has done an atrocity and um, Koto, she is a stain to the force and to everybody. But, sir, eh, eh, àwọn Yorùbá náà ló máa ń pa lówe. Ó ní eh, ọmọ ẹ̀yìn ò lè burú títí ká lè fẹ́kùn pàjẹ́. Tini, Tekisa and Taton, she is part of us. Yeah, she has done something wrong. Very, very bad. But sir, Emiko Mbein, sir, if you can tamper justice with uh, mercy on her, I understand. I just need, we need your support to help her out. You, you, you understand what I'm saying, sir? Please, sir. Hmm. Tamper justice. with mercy. Hmm. Dúró, ìyẹn ò kì í ṣe ọ̀rọ̀ ẹbí. You can see me later. Hmm? Eh, Your people can go. Atibo, yeah. Sorry, sir. Yeah? I have something to say, sir. What? What's reason, sir? Why? Yes, sir. Uh, um, it's for personal reason. Okay. I will do the needful. You can go. ṣe níbẹ̀ lóko àfẹni tó rí bá kó yọ ṣóun nìkan ló lè yege Èdùmàrè dákun má jẹ́ jí sọ́fìn ayé òun tá a rí la bá dẹ̀ gbó títí títí yóò rọ kẹrẹ tó sùn.